أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عليم وإن بعد صلاتكم ثم حرف وامر وأغرقنا على فرعون وأنتم تنظرون وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم الإبل من بعده وأنتم ظالمون ثم أتونا أرض من بعد ذلك لعلكم تشكرون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó ọba alágbára ọba ọ̀kan a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad ìkẹ́ kó bá àwọn sọ̀hábà ànábì àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé lánàá wọn títí ọlọ́run má yọ àwa náà kúrò nínú àwọn tó o máa fẹ́ fẹ́ wa láyé ń bì kó o tún wá kẹ́ wa lọ́run ibi tí adé dúró lánàá ẹni tí kò bá sùn tó sì ń bá ní lọ ibi tọ́lọ̀ ọba ti ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lá bóun ọlọ́run ọba bóun ṣe làwọn kúrò níbi aburú Fìràáhùn a ti wá bẹ̀rẹ̀ ìtàn yẹn ìtàn yẹn láàmú ọba lọ nínú súrọ́tù ṣọ̀árọ̀ àti súrọ́tù lọ́sọ̀s àtàwọn súrà míì nínú kùránì gẹ́gẹ́ bí súrọ́tù àárọ̀ ọlọ́run wá gbé ìtàn wá lódìdí á wà á gbìyànjú àti sọ díẹ̀ níbẹ̀ ó fi lè mọ oore èyí tọ́lọ̀ ń ṣe báwọn ọmọ ìsírẹ́lì àti bí wọ́n ti ya tọ́ọ̀gì èyí tó fi yẹ kí wọ́n dúpẹ́ fọ́lọ́run màálù ọmọ màálù ògèdègbè màálù òun ni wọ́n tó ń wárí fún òun ni wọ́n tó ń jọ́sìn fún nítorí kọ́lọ̀ wọn bó bínú sí wọn tó fi já sí wípé yẹ̀sì wúnà sí áwùdì arúgbà yìí náà sánà ọlọ́run wá fìyà jẹ ọmọ ìsírẹ́lì odidi fọ́ọ̀tì yíà ogójì ọdún lọ́wọ́ ń rìn káàkiri wọ́n ń rìn káàkiri tí wọ́n bá ti kúrò níbẹ̀ láàárọ̀ tó bá ti di pé inú wọn ń dọ̀gbẹ̀rù lẹ́ti fẹ́ sú nígbà tí wọ́n gba kejì ibi tí wọn ti rò wọn ti rìn tẹ́lẹ̀ ibẹ̀ ni wọn wá rìnrìn bíi máa gbọ́ mi kéèyàn ọmọ ilé Èkó láti Ìbàdàn kó ti á fẹ́ dé kó ti bíi kó sì mọ̀ wá ní a ti rí bí ìlànà ẹ bẹ̀rẹ̀ a irú kí agbélé lè ro wọn bá tó rìn rìn rìn rìn nínú wọn tó dọ̀là fún tòmọ́lá wọn bá dùn ọlọ́run náà wọ́n lè mọ̀ kí wá ní tó tẹ̀lé òun làlàyé tá à ń sọ é lọ lánàá ọlọ́run ni wáyé mọ̀ jẹ́ iná àwọn aláàbí وفي ذلكم بلاء من ربكم عظيم sọ́ọ̀dí fíráúnà sọ lórí burúkú nítorí ọmọ ẹyọ kan òun ló fi pa àláà nínà lùwìdáì ọpa àìmọye ẹgbẹ̀rún nínú àwọn ọmọ kéékèèké tọ́jọ́ kan kò ní problem pẹ̀lú obìnrin ẹ̀ bá àbí ìbẹ̀ta tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti jóbìn kò sí problem kódà tẹ ẹ bí ma mẹjọ tí ẹjọ bá kò sí wàhálà ṣùgbọ́n tẹ bá bí ọmọ kódà kó ìdajì ọmọ kó pé ọmọ yẹn gan láti dodo sórí lónìí awárí kọkùnrin ni pa ṣùgbọ́n nígbà ń sọ ọ lọ sọ ni tó bá sí ń di sọ wá yìí nínú àwọn nǹkan tọ́lọ̀ ń fi wá padà làwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́ rẹ̀ tá a bá wo sóràtù ṣọ̀ọ́rọ́ yẹn Ọlọ́run bá gbé àwọn ọ̀rọ̀ kan wá níbẹ̀ sí pé a máa ní ìsìn àwọn ọ̀rọ̀ yẹn mọ́ra wọn sóràtù lọ́kọ́sọ̀ òun náà tó wá gbé àlàyé wá lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ lórí ní tó ṣẹlẹ̀ kí ni tó wá ṣẹlẹ̀ a máa wò díẹ̀ díẹ̀ síra wọn nígbà tó wá di pé wọ́n ju èyí omi tá a tẹ̀lé rifa nile omi yẹn sì rè ẹ̀kúnlé fíráúnà ìdí ẹ̀yìn àfẹ́ òun lọ́gbà kọjá nígbà tó wá yá wọ́n bá rí Mùsá kí ni tí ó fẹlẹ̀ sọ̀rọ̀ ráwọn èèyàn Mùsá ọ̀kan nínú wọn òun ni wọ́n ń pè ní Hámánà sórí Hámánà yìí wọ́n lóhun lọ́dà bí ọ̀gá àwọn ọmọ ogun fún fíráúnà sọ̀ǹgbàlà yóò rọ̀ mí lọ nínú bí ó wà fẹ̀lẹ̀ ọlọ́ni pọ́ńtà kọ́tọ̀ wú áàlù fìràáúnà líyẹ̀kú nà láwọn àbúwá wà házánà iná wà ámánà wájú náà ọ̀dá òmàkà náà ọ̀fẹ́ sọ́ọ̀tùlẹ̀ kọ́tọ̀ sì ní láti bí àwọn jọ tó di pé wọ́n wá gbé ànábì ìwà torí pé látàáyà àkejì lọ́wọ́ ọba ti ń bọ̀rọ̀ yẹn bọ̀ ọmọ ni wàá ó háìlẹ̀ yìí láàrú mi Musa an arúbìnrin ì fáìdá fífì àlẹ́ ì fàálùkì ìfìlíyàm wọ́n láta kọ́ fi wà láta zàní iná rọ́ọ̀dù ilẹ̀ ìkìwàjà ìlòho nínà mọ̀ọ́sẹ̀lì. ọlọ́ọ̀tì náà pé ìyá Musa lè fẹ́ máa jáyà ọlọ́ọ̀ni tọkọ́sọ́ ti di báyà rẹ̀ fẹ́ máa já kò sí wàhálà kankan. rárá gbé sínú àpótí kan ẹ̀jú inú omi májàyà rẹ ọjà má bànújẹ́ kò sẹ́kún kò sí bànújẹ́ fún iná rọ́ọ́dú ìlẹ̀ ìkì sórí ọmọ rẹ àwọn ọlọ́ọ̀dà padà kọ ìwọ náà ló kọ lọ́yàn ìwọ tọ́jú ẹ̀ ṣùgbọ́n ó lórí mi ìyẹn nìkan tó wá kọ́ lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ wàjá ara àwọn òjíṣẹ́ àwọn kò ní jẹ́ òjíṣẹ́ kan lásán bí kò ṣe pé first class nínú àwọn òjíṣẹ́ láti sọ wípé àwa ló lè ásìmì nà ọ́n lọ́kọ̀ ní ìlú kìlà àwọn ọmọ wọn mú sáà wọn rẹ̀ lé yóò wọ́n tẹ́nìkan béèrè fún wọn yóò jíyà àwọn lulẹ̀ azmi nù hàn ọ̀kan nínú wọn tó jálá kọ̀ọ̀kọ́ ọ̀rọ̀ ìwà náà hàn ni Musa wà nínú wọn nínú wọn àtànábì wa Muhammad ọlọ́gbà wọn ọmọ yẹn ọmọ ẹjọ́ ọmọ ẹjọ́ náà yẹn tí wọ́n gbé sínú àgbo ti sẹ́jù sínú òkun ọlọ́run wá sọ ọmọ omi ọ̀rọ̀ sí lórí omi ọ̀pá lórí àpótí ọ̀tẹ̀rì àwọn èèyàn fíráwọn náà wọ́n bá gbé e pé a ọ̀tá làwọn ò mú ọmọ yìí ẹ̀rín kó lè ọlọ́run ní kálẹ̀ wọ́n fẹ́ mú kó lè jọ́ta fún wọn àti ìbànújẹ́ fún wọn ni ọlọ́run wá níṣẹ́ rí fíráwọn náà àti àmọ́ náà tó jẹ́ ọ̀gá àwọn ọmọ ogun òun lọ́gá àwọn fọ́ọ̀sì fíráwọn náà tó ń ṣiṣẹ́ ẹ̀bú wàjúnú dáhù máa ka ní ọkọ̀ ọ̀fẹ́ ọlọ́run níbẹ̀ pé àtàwọn ọmọ ogun èèyàn bú ni ẹ aláṣìṣe ni ẹ ọ̀tá ọlọ́run ni ẹ kí ni ọwọ́ àtẹ̀lẹ̀ wọ́n ti gbé mọ́sá báyìí á wọ́n gbé mọ́sá délé kí ee ọmọ tuntun rẹ̀ ló àpótí nígbà wọn rí bí ọkùnrin màmá wa yìí á pa ni wàkọ́ láti múra ọ̀nà ìyàwó fíríà ọ̀nà òun bá ń sọ ọjọ́ náà pé kúrọ́tù àìní ní wàlákà ìrẹ̀ fíráwó náà má jẹ́ àpọ̀mọ yìí látẹ́kùtù ẹ ẹ pa bọ́yọ̀ ọmọ yìí yóò fi ẹ̀jẹ̀ ìdùnnú fún wa yóò bẹ́ ìtùtù ojú fún mi wàlákà àti fún wọn fíráwó náà wọ́n gbọ́dọ̀ ìyàwó sọ ìyàwó jẹ́ kí ọ̀tọ̀ ni aasiya ọ̀tọ̀ ni aisha aisha òun ìyàwó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam radiyallahu anha ó kọ dáadáa ni ìtumọ̀ aisha tó fún ìtumọ̀ pé ẹni tí aishu ẹni tí ń sẹ̀mí ẹni tó wà ẹni tó wà ẹni tí gbogbo nǹkan rẹ̀ ń lọ bó ṣe yẹ lóbìnrin òun ní jẹ́ Aisha sọ wá rí ya wá ń tẹ ìyàwó fíráhùn náà tó rú ara àwọn ọ̀gá obìnrin ni ó sì jẹ́ lálejò náà ni ló jẹ́ rẹ bẹ́ẹ̀ Asiya òun ló kọ òun ló bá ní ẹ ọmọ yìí ó wúlò fún wa asa àyà ń àwòrán òwò wà ẹ̀wọ̀n ẹja ẹja fọmọ ilẹ̀ yóò wúlò fún wa tàbí ká fún mu lọ́mọ ṣùgbọ́n àwọn èèyàn níjọ́ náà wọn mọ̀ pé ọmọ tí pa náà rí mọ̀ pé ọmọ tí ó jẹ́ kọ́ láàrin ọwọ́ omi rí wọ́n mọ̀ pàdé bí ọlọ́run ni mú sáńjọ́ náà lọ́hùn kí ni tí ó fẹlẹ̀ àwọn apá ẹ̀jẹ̀ apá mọ́ságbà míì àwọn tí ń darí táyé ọ̀bá dá obìnrin ní ọ̀dá táyé ọ̀bá dàrú obìnrin ní ọ̀dàrú ṣègbóbìnrin ló bí kálukú wa obìnrin ní ó tre ní ọmọ obìnrin ní ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ọ̀bẹ̀rún ọlọ òun ní ọkọ bá ṣe ń múra òun ní ọkọ bá ṣe ń kírun ìyá àwọn lágbàáyé bíi sí ọdún méje bá ti obìnrin ọkọ bọ́ọ̀kọ ẹ̀gbẹ́ ọkọ ìbẹ̀rù ọlọ́run mọ́kòwó olùjẹ obìnrin ọ̀sọ̀ mọ́ fẹ́ ẹgbẹ́ ọdún mẹ́jọ tá lè náà so ẹ̀sìn kò ó lẹ̀ obìnrin ó sọ ẹ má jẹ́ bí ìyàwó Jonathan so ti yé obìnrin náà ni ọgbọ́yé ìyá Musa ń tiẹ̀ ọkàn tiẹ̀ ti á pa sóko wàhálà dé bá pé irú kí o ọlọ́run ní kódà lè jábọ́ láwùlà àárọ̀ tí èbá ti pa àwọn ọlọ́run gan la intervene àwa la mú ẹ̀mí ẹ̀dùn kóun náà lè jẹ́ kan àwọn tó gbà wọn gbọ́ kí ni tí ó wà á tẹ̀lẹ̀ wà kọ́ láti ti yí kò sí. tó tẹ̀lẹ̀ o à ń pé ọmọ olórí ibú ni wọ́n ọlọ́run ti ṣe wọ́n lóore jù wá láì irú wọn ká tó máa kọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu irú wọn kọ́ yẹ ká máa fẹ́ màálù irú gba Muhammadu gbọ́ kí ni tí ó tẹ̀lẹ̀ ìyá Musa bá sọ fún sísá rẹ̀ èyàn ẹ̀gbọ́n rẹ̀ tó jùlọ lóbìnrin pé ìrẹ́ ọmọ ìyá Musa ọ̀wá kan pàṣẹ rẹ̀ lọ ọ̀wá bá ń wà lọ́kàn ní òkú níbẹ̀ ó gbọ́ ọlọ́run gbọ́ lódodo ṣùgbọ́n èèyàn ni pé ah, ọlọ́run ti ní àní ọ̀fọ̀ kàbalẹ̀ ìyá Musa iná rọ́dúrù ilé ìkì á dà padà fún ọ ṣùgbọ́n àtùwọ̀ lọ sọmọ yóò ní wọ́n mẹ́ta tí ò ní kú wọ́n lọ lọ́wọ́ ìjẹ̀bú tó kú ó kú kí lè wọ́n lọ sọ agbóhùn ní ìjẹ̀bú tó kú. ọyà kò sí ìbò ọwọ́ bá ń tẹ̀lé lọ bá ń tọpasẹ̀ rẹ̀ lọ ọba tẹ̀lé lọ ọba tẹ̀lé lọ tó fi di wípé orí pé Musa ààfin ọba Fáráò lọ́wà ọba tí ń pa gbogbo ọkùnrin nítorí Musa Musa tí ó wàá kọ́ láàrẹ̀ òun náà lọ́wọ́ á ẹ̀ nínú àfẹ rẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ wọ́n ti gbé Musa báyìí òkúta ni ó tọ́jú Musa ọmọ bàrùn kú wọ́n wá kó gbogbo àwọn obìnrin ayé jọ ọyá ẹ̀mọ́ ẹ̀fọ́ Musa lọ́yẹ̀ ọlọ́ọ̀ni wà rọ́múná alẹ́ ìlìmọ̀rọ́ bí àmì ọ̀kọ́bẹ̀rù fákọ̀ọ́lá fi alẹ́ adúlòkọ̀ mọ̀ àlá alíbẹ̀yẹ̀dẹ̀ ìyẹ́pọ̀ lóòrò náà wòrò làkàn ẹ̀gbọ́n mi sọ́tọ́jẹ́ sísá rẹ̀ yẹ ó wá ń sọ fún ọba akérèọ́ náà àtàwọn èèyàn rẹ̀ lọ́dúnrún lọ́dún à ẹ jẹ́ kí n júwe fámìlì kan fún mi màmá kan dẹ̀ ń bẹ́ńbẹ́ o ó súnmọ́ yóò bá yín fún ọmọ ìlọ́yàn yóò dẹ̀ ṣe dáadáa sí i wà ó ń làwọn náà ṣàkó ó ń ṣe dáadáa sí o wọ́n bá yín tọ́jú ẹ̀ gidi o jẹ̀mọ́ Allahu akbar kẹ́lẹ́ wa wọ́n bá pe ìyá àmúta bá dé wọ́n ò gbégbà ní ìgbé ìlọ̀gbà sọ́ra àti líle tú torí wọ́n lè gbé ní èmi náà ni ìyá ìdí òòrùn tó ń gbẹ ẹnu dì í ọ̀rọ̀ ọmọ náà ni ọmọ mi ni o ọmọ mi ni o ṣùgbọ́n torí pòun náà gbọ́ lóun gbọ́ kò sórí ẹ̀gbọ́n mẹ́yìn ìyàwó náà ẹlẹ́bà ní tọ́jú ọmọ bẹ́ẹ̀ ni alẹ́bà yí tọ́jú ẹ̀ tí àwọn ọwọ́ tọ́jú ẹ̀ bíi ni àbẹ́ẹ̀mọ̀ gbé lọ lé àkójẹ́ ìfẹ́ ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ wọn lọ́rùn ìyá àwọn tọ́ta ẹ̀mọ́ bá ní gbé lọ lé ẹ̀mọ́ wá gbé wá sáàfin ẹ̀mọ́ àfin ọmọ yìí rèé kábíyèsí ọmọ yìí rèé òun ọmọ yìí ọmọ mi náà ni ọba gbọmọ lọ lé òun lọ bá ń tọ́jú ọmọ ọlọ́run ní fọ́ọ̀rọ̀ dájú náà wò ìlà wúmi ìkàyíta kọ́rọ̀ àtàzán wájú ta ولكن أكثرهم لا يعلمون والله ọlọ́run jábọ́ sábàdà lọ́dọ̀ ìyá rẹ̀ sórí ìlà fẹ́ sọ fún ọ ìwọ tó ọgbọ́n lọ gbọ́ ń bá tàbí ọ̀fọ́ iná wa dà lọ ìhà kùn àbí ọlọ́run òdodo ni náà abudu wá nígbà tó ọba tẹ̀lé mẹ́mí rẹ̀ lọ sọ́ọ̀sì òdì kìkìrí lọ́dọ̀ ọlọ́ ilé ẹ̀ bá la ìsàn àbí èṣù kan tó ọmọ orí ẹ̀ tó kí wọn àsọ̀bá sọ ọmọ pé nǹkan ti bọ́ mọ́ ọ lọ́wọ́ nígbà tí wọn náà bá ń lọ sọ́ọ̀sì tó ń lọ rí ọ̀yọ́ lórí òkè nǹkan bàjẹ́ fún ọ nìyẹn mùsùlùmí ọ̀ ń gbọ́ lọ́gbọ́ ni ìyá Mùsá ìṣòro ńlá rè kí kéèyàn bímọ kó jọ mánú àpótí kó tó jàpótí inú odò kò tó wá máa bò lọmọ ọlọ́run tó mọ padà fún àbí ọ̀dà padà fún ìwọ́n sáà nígbàgbọ́ ní ọlọ́run ọba inna ilẹ̀ ìkè wàjà ìlòhùn ọlọ́run mú àdéhùn wa ṣe ọkàn Musa kó lè balẹ̀ kí ni tí ó Musa ti ń tọ́jú ẹ̀ lọ yóò máa nígbò dáàrin kan sọ̀dì mú sọ̀dì mú mọ́ ó dọ̀ máa fẹ́ pátápátá ó dọ̀ máa kíni ó dọ̀ máa fi Musa wá dàgbà sáà àti fírí áónà ẹni tó ń pa gbogbo ọmọ nítorí Musa òun lọ́wọ́ tọ́jú Musa ọlọ́ni wà lámà bàlágọ̀ aṣúgbàwú wátàwá átáyínà òkúnrún àìlmà wákàtà àlìkànà jìbìrì mọ̀sílẹ̀

wọ́n fi gbogbo ayé kèfèrí eré kèfèrí ọ̀hún kèfèrí àwọn nìkan náà gbọ́ súnà yìí tó orí gbogbo àwọn tó bá ń ṣe bá àwọn àyè mọ́ wọ́n ṣe kí ni anábì Mùsá ní ọgbọ́n hikman ọmọdé ọ̀yẹ́ á ti sọ̀rọ̀ ọmọdé tí ọ̀yẹ́ ká ti sọ̀rọ̀ ọmọdé tí ọ̀yẹ́ ká mọ́rọ̀ lé ọmọdé tí ọ̀yẹ́ ká mọ́rọ̀ lé anábì Mùsá sàdẹni tọ́já sí wípé ọlọ́run fún lọ́gbọ́n ọwọ́ á bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run nígbà bá tó débi ọ̀rọ̀ tó wà lójú ọ̀wájú àmà sọ̀rọ̀ sọ wá rí mọ́sá yìí òun náà fẹ́ fi la àwọn ọmọ ìsírẹ́lì lọ́wọ́ òkèrè àwọn mọ́sá àwọn wàhálà kan padà sẹlẹ̀ wọ́n lè kú lè lọ sí mọ́díàn so orí mọ́díàn ìlú ànábì inú mi já sí fáwọn ànábì ọlọ́run kan ń bẹ tí wọ́n lòlẹ́ ayé pọ̀ so ìtọ́ba bí ó nínú òkú ìzì ó ti sùn ó ti sùn àwọn ànábì ọlọ́run kan lòlẹ́ ayé pọ̀ lè sọ díẹ̀ wọn nínú wọn so orí Mùsá ó kún ní ọmọ ẹ̀yà kan tá ń pè ní Haruna Haruna àfi oṣùdúdú bí àzèrè wà aṣíríkì òfin àmúrí kẹ́yìn ló ń pè àkàkẹ́ fi rán. ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى sórí wíwá ọmọ ẹ̀yẹ ànábì ọlọ́run òun náà òun náà jẹ́ ànábì ọlọ́run ìlú tí anabi Mùsá lọ ànábì ọlọ́run kan wà tó mi òun náà tó ní ẹnìkan ànábì lúùtù òun jẹ́ fámílì gbogbo àwọn ànábì mẹ́rẹ̀ ní tí mo sọ àsìkò kan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí. sọ wọ́n bá àwọn ọba bá wọn làjà ìkan nínú àwọn tọ́jà òun jẹ́ ọjẹ́ fámílì àwọn èèyàn rẹ̀ wàá mí ní ìkan nínú ẹ̀jẹ̀ sọ wá rí bí mọ́sá mọ́sá ọ̀dẹ̀ tàbó sí torí pàdé bí mọ́sá lágbára púpọ̀ ṣe ní wọ́n sọ yé òun bá bá wọn làjà níbi ó ti alájà ń ni náà ọ ara tiẹ̀ ló ti ṣubú wọn bá kú ọlọ́mọdé yọ lájà dára ànàbí mọ́sá ti kí ni o ọlájà dára tí tí wọ́n pariwo nìyẹn mọ́sá ọ̀pá yẹn ti ó ti pààyàn oníkè sọmọdé ìlú náà pa oníkè ìwé rẹ̀ ni eré àwàdà wọn bá wá bí pa to cut it short ṣùgbọ́n nínú àwọn ẹ̀kọ́ lára mọ́sá níbẹ̀rù ọbàdélé òlu yẹn lọ bá rí àwọn èèyàn tí wọ́n mú ẹran tí wọ́n fi jẹko ọ wá rí àwọn obìnrin méjì kan sófì àbíòye ọ wá rí wọn àwọn méjèèjì wá dá dúró musa wá rò pé kí ló ṣẹlẹ̀ táwọn ilé àwọn èèyàn àwọn ọkùnrin wọn ń fẹ́ràn ní oúnjẹ wàwájádà mi ń dúró ní imú mọ̀rọ̀ àtẹ́yìn ní ẹ̀bùrú dání kọ́ọ̀lá máa kọ́ tó bùkù máa قال تعالى نسقي حتى يصدر الرعاء وأهنا شيخ كبير sórí ọ̀tọ̀ ọjọ́ orí láìpì rẹ̀ lónìí ẹ̀kọ́ ìwọ bá àwọn ẹsẹ̀ gẹ́gẹ́rẹ́ ọ̀rọ̀ kan níbi kan ibi akíta àláwọn ẹlọ fóònù ọkùnrin lọ́fẹ́ tẹ̀ látọ̀ọ̀bù ọkùnrin lọ́fẹ́ máa fi ṣeré ọkùnrin máa bá ìwèrè nǹkan ti lù lára àwọn ọmọ máa ń ni tọ́ ọba di táwọn ọkùnrin wọ́n ń gbá òní di táwọn ọkùnrin àwọn ẹlẹ́jọ́kọ̀ kò tán sọ̀rọ̀ bí torí tó rí ìlú ọ̀bá wa yí òní ọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n mú eré bì kan ibẹ̀ kọ́ yẹ kọ́ lọ lọ àwọn ọmọ àwọn lẹ́kọ̀ọ́ ọmọ ànábì ọlọ bàbá wọn tírèmì wọn ìgbà míì dájú ìdí ẹ náà àáfàá ni wọn ọmọ fún ọ ìwọ́tọ̀ tó ọjọ́ pè náà obìnrin ọmọ abájà láyé etí ẹ̀ ọbẹ̀ bọ́ ọmọ kóbe obìnrin ọmọ tẹ̀lé kí nǹkan rọ́lú ọ̀nù yọ̀bọ̀ fíìmù tó bí wà níbẹ̀ tó ti sí gba àyàlẹ̀ tó ṣépè àwọn ọmọ àwọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ dáadáa àwọn ọmọ tí wọ́n so tọrọ owó lọ́wọ́ ọkùnrin àwọn ọmọ tí wọ́n máa ọmọ tán bẹ̀rù ọlọ àwọn bá dá anábì musa wá ń bèrè pé máa ń kọ́ túbú kù mọ́ kọ́ọ̀lá ta àlànà síkì àtà yùsùlẹ̀ ọ̀rẹ̀ á wà á búrú náà ṣẹ̀yìnkan kẹ́bí. wọ́n ti sọ orí sọ́bẹ̀rẹ̀ ni pé àwọn ò lè fún ẹran wa lómi a lè mẹ́ran mu mi níbi táwọn ọkùnrin yìí wà títí táwọn ti ń fẹ́ràn lómi yìí ó fi ṣe tán torí bàbá wa ti dàgbà ó ti darúgbó kò lè wá sódò ńlọ́fà táwọn ọmọ rẹ̀ obìnrin ti wá a sì rí páwọn ọkùnrin lọ́wọ́ à ń bẹ̀ wọ́n lè ti àgbẹ̀ òní tìjú wọ́n lè tẹ̀jú. anábì musa wáyé ọ̀dà kò ṣe nǹkan kan ọ̀yẹ̀ ẹ̀gbẹ́ ọ̀nà yín wá ẹ̀jẹ̀ ń bá yín ṣe bẹ́ẹ̀. sọ fún ẹlòmíì ọmọ ń lo advantage tọ́ba ti róbìnrin yá àtọ́gbọ́n fẹ́ mọ ìgbà ní ìwọ náà mọ̀tò bí ẹ̀fọ́ ọbẹ̀ lu ọlọ́run jẹgbẹ́ lọ orí ẹni tó jẹ́ pé ni ọlọ́run ni ọ̀sán ṣàwọn àlékún síta tí o sì mórí fẹ́ẹ́ sáà lọ ẹ̀ ń bọ̀ mú sọ̀nà nínú wá à ibo lẹ́ ń lọ ilé bàbá bàbá oní fàfáìfà ni mo ń lọ sẹ́ńtẹ́rà débi ìyànà kẹta síbì lápò ọ̀tọ̀ ẹ̀ka ilé kẹni ilé kejì ilé kẹta ilé ọ̀tọ̀ fàfáìfà ni kálukú ó sì lọ gba tiẹ̀ lọ sàwọn àlékún ránṣẹ́ ránṣẹ́ ọmọ kèésù ọmọ yẹn ní kọ́kìn àtòmí ọ́ sálámà síra wọn ṣùgbọ́n bọ́lá ọmọ ẹ̀yà rẹ̀ kan wípé mùsùlùmí ni kèé ṣe aláburú tó bá ti arípa aláburú ni sàwọn àlẹ́ náà ti ta ẹgbẹ̀rún ta ẹgbẹ̀rún àrùkọ nígbà mẹ́mọ̀ yìí bì kan àmì oníkẹ́ ti fún nọ́mbà yẹn lọ ilé burúkú ló lọ. Thank you. àléyìn sọláàtù ọ̀sálàm látara bẹ́ẹ̀ náà àìsàn òsí lẹ́mí rẹ̀ kọ́ sẹ́yìn kọ́ ìparí rẹ̀ sí ìbò kọ́ mi ọ. àlejò ọlọ́run ló bá àléyìn sọláàtù ọ̀sálàm torí pé kò sáìsàn ní ẹ̀mí rẹ̀ tọ́ba jọ́ sí páìsàn ń bẹ̀rẹ̀ ní etí ẹ̀ náà ní ìwé ọkùnrin kan náà máa ń ṣe obìnrin ní ìwọ náà wọ́n jà máa ṣẹ́ǹjì dìbìrì tí ọ̀la wọn. ìwọ tó ọba jóbìn tó yẹ bá pé o rí lọ́kùnrin ọ̀wọ́lé sí ọ̀la tí ẹ máa gba fóònù ẹ ẹ máa dọ̀ ní wọ̀sáàpù tí ẹ máa dọ̀ ní tẹ́lígíráàmù ní instagram tògbó tó ẹ́ẹ̀lì tòjà ánámà gbogbo ẹ̀ ọ̀yà jẹ́ kó ní ìṣẹ́ ó pé ṣùgbọ́n ẹ̀wọ̀n tó tẹ̀lé láàrin yẹn ọ̀rọ̀ ìṣẹ́jú díẹ̀ dẹ́ kò dẹ̀ sí pé ẹ̀yìn báwo ni ẹ̀lẹ̀ àfá ìjọ ẹ̀lẹ̀ àṣọ́ra ẹ̀sẹ̀ rí o kí ló ti tó ti ní dọ́ọ̀lù báyìí kí ló wò lójú òwúrọ̀ òwúrọ̀ ẹ̀ dọ́ọ̀lù ọbẹ̀ dọ́gbẹ́ bẹ̀rẹ̀ ló tẹ sọ́ọ̀mù rí kì í sáàbù kì í wọn kì í àtàwọn ah, lówó ni àlùwà ló ló ń ọgbà kí ni ọgbà ó sì nà wọn ó kí ló ọba bá wọn fún wọn ní ó yẹn ó bá wọn tọ́jú ẹ̀ dáadáa ah! àwọn ọmọ yẹn wá òun bá tó lọ dúró bì kan tó ronú pé àwọn èèyàn mi wọ́n lé mi kúrò ní ilé ọpẹ́ rẹ̀ àwọn ànábì ṣùáì àwọn délé àwọn bá sọ fún bàbá wọn tó ju wọn rí ah wọ́n ní bàbá rẹ̀ ṣe ẹ̀rẹ́ ẹni tá a rí yìí ẹni tá a rí yìí ah èèyàn dáadáa ni o èèyàn dáadáa gbà òun ni èèyàn dáadáa ni wọ́n sọ̀rọ̀ nípa àwọn oní ọyọ lọ́ba ń pè wá à ẹ lọ́ba ń pè wá ìwé lẹ́yìn ọgbọ́dọ̀ lọ. wọ́n bá dé wọ́n bá lọ pàdé bíi Musa alayhi salam ó dà wọ́n nígbà tí wọ́n tún pe Musa pẹ́ jọ ń lọ ọmọ tí Musa ṣe ó sọ fáwọn ọmọ obìnrin pé ká dúró lẹ́yìn òun wà wájú ká máa wájú ọ̀nà ẹ̀yà sọ́tàn ẹ̀yà sósì kọ́mọ̀jẹ̀ pé yọ ọmọ ma wo ikepe ṣùgbà ọmọ máa rò pé àpàláì ah, ọlọ́run pàṣẹ sára obìnrin yìí o àbẹ́ẹ̀rí bẹ́yìn rẹ̀ ṣe rí ni ẹ̀wò bí torí wọ èṣù ń bẹ wo ìgẹ ìgẹ onígẹ ọmọ àwẹ̀ ìkọ́tọ̀ ọmọ jókòó lẹ́yìn ọbẹ̀ ọlọ́kadà nǹkan sí ọ obìnrin yóò wá yóò lẹ inú rẹ̀ àmọ́ ún náà lọ́ ṣe adébí musa bẹ̀rù ọlọ́run dé bẹ̀rẹ̀ èmi níwà máa obì sí sí obe ní máa wẹ̀ yẹn rẹ̀ kí má máa wo bóòlù tó sara ó tẹ́rín kínní kan ìjáàbù ẹ̀ fẹ́lẹ́ ìjáàbù ẹ̀ tíìkì èmi ni ẹjẹ́ wà wájú bó ṣe bá ṣẹ̀rí àmọ́ ọkùnrin máa wà níbo ìwájú obìnrin wà níbo ẹ̀yìn. jẹ́mọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ yẹn rọ̀ mi lọ ọba kẹjọ oró ìtọ́sẹ̀lẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ó ní ọ̀dà sórí pẹ̀lú lóyìn tó fi rò yẹn pé alùkọ̀wé yúlẹ̀ àmínú ni wọ́n lọ já lágbára èèyàn àdéhùwọ́tọ́ ọjọ́ ọkùnrin kọ̀yẹ́kẹ́ àbábìláàbì kọ̀yẹ́kẹ́ èèyàn yọ̀lẹ̀ èèyàn ọkùnrin máa ń ya lágbára mùsùlùmí èèyàn tẹ̀rábí ní ṣùgbọ́ yá àjókò rèé kalẹ̀ ìyàwó ẹ̀ ní ọlọ́wọ́ tí wọ́n jẹ ìyàwó ní ọ̀tọ̀ oṣù bíìsì ìyàwó ní ọ̀sán owó ilé ó sì lọ kó ìní ọ wọ́n ti gba ṣòkò tó ń jẹ wọ́n wá gbé òwe ọlọ́wọ́ alamin èyàn sì máa jẹ tó ní àmì àmàrán náà sẹ́kọ̀ lámàrán náà ni ló ní káwọn ní òṣèwọ́n adọ́gbọ́ tó yá àwọn ọmọ obìnrin olóbìn mú wọn máa bó ti sọ̀wọ́ ọ̀dìn ó ti pa àwọn jẹta ó ti sẹ́yìn fún ànàbí mo sì sí èèyàn bú kí ni tí ó ṣẹlẹ̀ ànábì ṣùháì alẹ́ ìsàlá oníṣòrí rẹ̀ Mùsá ìkánú àwọn ọmọ àwọn méjì tọ́jọ́ bí fún ìlọ́kọ̀ mo fẹ́ kìkan fọ́ nínú wọn ṣùgbọ́n àlá á ń tájúrọ̀ ní ramaniya hijaj ọdún mẹ́jọ lè tẹ̀lé o ọdún mélòó ọdún mẹ́jọ lè wà lọ́dọ̀ ń bẹ̀ tó fi máa bá ṣiṣẹ́ àti mọ́mútà àǹfààní ní ndíkà tó bá sì ju ọdún mẹ́wàá náà kò ṣe nǹkan tán àtàwọn ẹbí ló ni wọn lànà bí musa ọdún mẹ́wàá náà mú tọ́láwọn ntọ́ bá dáa jù nínú ìkàlà

ndị ọba rí rẹ́rìjẹ ndị ọba rí su ndị ọba ndị ọba ọlọ́run wá fi odidi àsìkò ń tó fi jẹ́ by that time yóò ti níyàwó ilé ẹlẹ́kejì yóò ti dàgbà sí ẹlẹ́kẹta yóò padà sí tó ti tó pé ti ọ̀rọ̀ sọ̀tẹ̀ sí ìsọ gbogbo ìtàn ọ padà sí nígbà tó ń bọ̀ lórí náà bó ti gbogbo ó padà dànù bí ọlọ́run òun lọ wá padà sí ilẹ̀ ní sọ̀rọ̀ yẹn tí fẹ́rẹ́ àwọn wà. ibẹ̀ lọ́lọ́run ti wá ní pé rẹ̀ fẹ́rẹ́ rẹ̀ Mùsá ìwà àti ọmọ ìyá rẹ̀ Haruna ẹ lọ ọ̀dọ̀ fẹ́rẹ́ àwọn náà ẹ lọ bá sọ̀rọ̀ ọlọ́run fẹ́kùn lálàó kọ̀ọ̀lá yìí náà. láàláwò yàtàzà kàrò àwọn yàkàṣà sórí àríta adé ìwó ti ń sùn àníṣẹ́ ọlọ́run ọba tó wá ń kọ́ṣàn ànábì Mùsá ìrẹ́ Mùsá farabalẹ̀ sórí rẹ̀ Mùsá ara ṣe ọkùnrin jóòní ọ padà lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀lọ́ ṣe wá sí fún ọ sóti àbí òye ọ̀wà lọ sọ fún pé èmi ọlọ́run ọ̀kan ṣoṣo ni ó sì jẹ́ kó yé pé rẹ̀ Mùsá ànábì ọlọ́run ọba ní ọ sóyè àbí òye ẹjọ́ wá lọ sọ̀rọ̀ ọlọ́run fún ọlọ́run tó wá sọ Hárúnà náà ọ wá sọ di ànábì ọlọ́run so orí bàtà wá di pọ́lọ́run wá ní ọlọ́run mo ti padà sí sọ́rọ́tù ṣọ̀ àárọ̀ Quran chapter twenty six bayi láti àyà kẹwàá ọlọ́run ni wàá iná dárọ̀ gbòkà Mùsá ní èdè ọ̀rọ̀mà ọ̀gbọ̀nlì ni. ọlọ́run nígbà tá a pe Mùsá tọ́lọ̀ ọba rẹ ọba tó pe Mùsá bẹ̀rẹ̀ Mùsá ọ̀yá ó ti yá máa lọ ọ̀dọ̀ àwọn alábòsí tala alábòsí ìjọ fèrè àwọn náà ni ọ̀hún fèrè pẹ̀lú pé ń tèmi ọlọ́run tí mo rán mú sábẹ́kẹ́ ẹ máa ṣe ẹ máa ṣe ìtí mo ní kẹ́ ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ Musa nígbà tọ́lọ́run ọba wá gbé dìde kọ́ lárọ̀ dé ní àkàfù àyìn yóò ká dèbò ìwọ ọlọ́run ọba mi ẹ̀rù ń bà mí àyà mi ń já mi ò fẹ́ ká pè mí lókù rọ mi ò fẹ́ ká sọ̀bù rọ ni mò ń pa wáyé bí kù sọ́dẹ̀rì wàlá yà ń tọ́lé kò lè sá ní fàárùsẹ̀lẹ̀ ìlàrúurú Musa ní wọn ọlọ́run ọkàn mi fún pínpín bákan náà ìwọ ọlọ́run kú máa hàn mí ọ̀dá tó ráàrin tó ìjẹ́ kárísàlà ìdí ẹ̀fọn lórí ẹ̀ alamin àlàyé tó wà lórí ẹ̀ ní wípé ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí ẹ̀ pọ̀ Musa bọ́lọ̀ ń ti dá bí ìgbà téèyàn ń kí lórí bí ìgbà tọ́rọ èèyàn clear díẹ̀ àtẹwọ́tọ́ ọba láwọn èèyàn kan bọ́yọ̀ rẹ̀ rẹ̀ bọ́yọ̀ ọmọ kíláàsì ọmọ ń fáàkì àbúrò nígbà náà ni mo mo mo aṣọ fún yípe lọ sí ilé o ilé o mi ní lólólò mo ti máa ṣe yèyé tó bá ti ṣe yèyé ni anábì ọlọ́run rè iná ní ògbédè dáadáa yìí àbí bẹ́ẹ̀ kọ́ máa rí nígbà tí mo wá rà á

ìwọ tó gbédè ọlọ́run sórí rí ìfọn tí ò sì fẹ́ tó gbédè mo tọ́ ní wọn ọlọ́run ọmọ fáwọn èrò dáadáa ọ̀wà bá ń bá rú náà náà kò ìjà fi yí pé tó mo sọ tó wá ń sọ lọ pé wọ́n lọ wọn mọ àlàyé àná ń àìrí àkùtù olówó mo wọn mo lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ wọ́n níjọ́ sí tí mo làjà tẹ́nì kan kú tán wá ní kìtá fẹ́ pa mí ìwọ ọlọ́run ọba wọ́n láwọn mọ àlàyé àbàmọ́ ta àkàfo àìrí àkótó lówó ẹ̀rú ń bà mí kán lọ pa mí àdékọ̀ mẹ́ni tó fẹ́ kú ànábì ọlọ́run ọba ọ̀fẹ́ wọ́n pa òun tó rábẹ́bí ọlọ́run àwọn èèyàn bẹ̀rù pọ̀ ìlọ́pàá tó jẹ́ pé tán bá ń ṣe jìyà àdúrà bá àkú àkàwọn balẹ̀ ṣùgbọ́n kọ́jọ́ pé èèyàn ọ̀kẹ́ lórí ìdí òní ìtumọ̀ kọ́dà kọ́là kàlá fọ́dà àbàdì àyà àfìnà ìnà mọ̀ ẹni àrùn ọlọ́run tó wá níbẹ̀ mọ́ sọ àti sí ìdáná ẹ̀dùn máa lọ. ẹ máa lọ fọ́dà àfìnà máa mú ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba àtàwọn àtàmọ́nà àtàwọn tájọ òṣìṣẹ́ ẹgbẹ́ ẹlọ́rọ̀ mi lẹ bá wọn èmi ọlọ́run bá máa wà pẹ̀lú yí gbogbo tẹ́ ẹ bá ń sọ náà ni mò ń gbọ́ àwọn méjèèjì dáná ọba fẹ́rẹ́ àwọn náà wọ́n bá sọ fún pé iná ọ̀sùn olùrọ̀gbìnrin àná ni ṣé wọn láwa tó òwe òjíṣẹ́ ọlọ́run ọba ni wá a ẹ̀bí dáná òwe òjíṣẹ́ a ni Musa ok ana ọsùn máa ní ọgbà ní ìsọ̀rọ̀ yìí là ọmọ tá a wá sọ̀rọ̀ àwọn ọmọ israeli tó ti àjẹ láti bọ́ tó wọn lórí ọlọ́run ní àwọn àbọ̀ wọn àsìkò ti tó àwọn ọmọ wọ́n tẹ̀lé wa àti dé àwọn èèyàn kọ́ tẹ̀lé wa kẹ́ta sọlọ́run lára wa tá a sọ lè yí ọ gbogbo àwọn mẹ́mbà rẹ̀ ti di ìpínlẹ̀ yàtú wọn lẹ̀ jẹ́ kọ́ máa bọ̀ ní èkó. kájúwẹ̀ kan lọ bátẹ̀rì lọ́yọ̀ọ́ state àtàwọn olóògbé ti jọ́yà gbogbo mẹ́mbà rẹ̀ kẹ̀kẹ́ kan wá bẹ̀ ní èkó. àbí kí lágbọ̀dà kọ́ lọ bátẹ̀rì lọ́yà gbogbo mẹ́mbà rẹ̀ kẹ́kẹ́ wá bẹ̀ àkọ́ọ̀tù

ẹmọ tí fíráwọ̀ náà sọ kọ́ọ̀lá alámúnú ọ̀rọ̀ gbèkà sí ìlà wà lídà wà lábíkà sí ìlà mẹ́ni ọ̀rìnmọ̀rì kà sí ní wọ́pọ̀ àlùkà fa àlàtàkà lẹ́sì ìfà àlùkà wà àǹtàmínà lùkà fìrí. a fíráwọ̀ náà rí gírẹ́tì ó dìrẹ̀ músá ìwọ náà lẹ́nu rẹ̀ alámúnú ọ̀rọ̀ gbèkà sí náà wà lídà ṣe báwa lọ́tọ́jú rẹ̀ ń gbà kéke. àwa láàrin ọ agbófinró fún ìyá rẹ ẹ náà sọra rẹ jẹ mọ náà rẹ náà ni èyí kẹsàn án lẹ́yìn ìgbà tá a rẹ̀ ọ́ bá kékeré tó ọwọ́ àdàgbà wàlàbí tàbí iná mi ní umurika sí ní àìmọye ọdún ọjọ́ orí rẹ lòlù lọ́dọ̀ ọjẹun wa omumi wa ọwọsọ wa oṣù bẹ́ẹ̀dì wa olo ilé wa olo gbogbo nǹkan wa ọgbádùn oúnjẹ wa wọ́n tó pè ọlọ́mọ ọba wọ́n tó ń pọ̀ ọ́ lé lóòlù yìí. Bèbí lẹ́yìn ìgbà náà wà fàálítà fàálà tákàlẹ̀ sí fàálítà ẹ̀yìn ìgbà náà ló ṣiṣẹ́ ẹgbẹ́ rẹ̀ tó ṣe. Tó o tó mú kan nínú àwọn èèyàn wa tó o tó pa á láì mọ̀ pé Musa ọ̀pá olùlàjà ni a. وأنت من الكافرين ìfà àgbẹ̀sọ̀kọ́ pé òòlè ti lágbáwá lásán tún kùránì lọ àti kọ́ ọmọ tẹ̀síìrì kàfìrí náà bì Músà fíráì náà mọ̀ pé Músà èsè kèfè rí ìtumọ̀ káfíìrù gan ni pé ẹni tí ò mọ̀ọ́re ẹni tí ò wà grateful ẹni tí ò wà thankful àtọwọ́ Músà ọwọ́ ajẹ́wà áńtà nínú kàfìrí náà aláìmọ̀ọ́re ẹ̀dá ni àdéhùn àdó kèfèrí náà tí kèfèrí bá téèyàn lóore téèyàn wá ṣe kí ni tí ò dúpẹ́ ọmọ ń do kèfèrí ó tún fi rẹ́ ọ̀rẹ́ pé àṣàláyé ah, máa wọ́n mẹ́yìn olùdókòó tó jẹ̀mí kékeré ó mú mi ìní ó mú mi líìgì ó mú ó àyíwọ́ ni ó tún fi bàjẹ́ báyìí ń tún mo sá ní mo fẹ́ tí mo ṣe yẹn mi ò ní mọ̀ pé ẹni yẹn máa padà kú kì í ṣe pé mo bá sọ ọmọ jẹ́ mọ̀ pé mi ò tí ì mọ̀ náà bọ̀ọ̀lì náà bẹ̀rù ni wípé mi ò mọ̀ pé tí ó dá sí nìyẹn ìyìn lánìyàn àtipá mo ṣe unwillingly unknowingly ìyìn ṣe deliberately intentionally mo ṣe pẹ̀lú pé ìbọn ọmọ pé ibi tí ó dá sí nìyẹn ó nígbà tí mo wá rí bẹ́ẹ̀ pàpàrọ̀ ìtù mi ń kún làmá kífùtù kan fáwọn abalẹ̀ rọ̀bẹ́ ọkùnmọ̀ wàjà alani minal mọ̀ọ́sẹ̀lẹ̀ ó ní ẹ̀yin náà nu torí yín náà mo ti sá lọ kú nínú ìlú kẹ́ ẹ má bàa pa mí lọ́jẹ̀ ń sá lọ àti bí sá lọ kí mo sá lọ fáwọn abalẹ̀ rọ̀bẹ́ ọkùnmọ̀ ọlọ́run wá fún mi lọ́gbọ́n ó fún mi ní máàmọ̀lù ó tó wá ṣe nílò ìgbésẹ̀ rẹ̀. jama kí ni tí ó padà ṣẹlẹ̀ musa bá ń bá wá lọ ó bá ń bá wá lọ ó ń bá wá lọ fẹrẹ fíráhùn náà máa ṣe ọba ọba tó ń bẹ lókè lọ́lọ́ lọ fẹ́ra wà máa rọ̀dọ́lá àlá olórí ibu ni ìwọ́tọ̀ ọba máa kéwù díẹ̀ mọ́ nínú kéwù wọn máa ń lo man lil'aqil fún tó ní làákàyè mani anta mani huwa mani hiya wọ́n máa ń lò fún tó bá jẹ́ ma ma haza ma azi ìtí ò ní làákàyè máa ń lo fún bó ti ẹ̀dá sí pé nígbà míì tán bá lo mọ́ ọ máa ń túkọ̀ òkè ni ò mọ́ kéwùkì ẹni ti dé bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ráúnà máa máa fẹ́ yẹpẹrẹ ọlọ́run

ọ gbọ́dọ̀ lè ṣàlàyé ọ̀rọ̀ tí yóò ṣe kéne tí yóò yé àwọn èèyàn kìí ṣe ká máa ṣépè kìí ṣe ká máa fi gbogbo ayé kèfè kìí ṣe ká máa dá mọ́sálásí rú nítorí mọ́sálà tó ń ṣe làásìyà torí àlámọ̀rí kan fáwọn àfáǹfà láàrin ara wọn. jẹ́mọ́ wà máa bẹ́ẹ̀ náà wù má àti tí ń bẹ láàrin sọ́mà àtìlẹ̀ ọlọ́run tó ní ní nǹkan tó mọ̀ kìíní tọ́bájá ti pẹ́ ẹgbọ́ ọlọ́run ọba gbọ́ ìtàn yẹn lọ ìtàn yẹn lọ ìtàn yẹn lọ kí ni tá a fẹ́ lò níbẹ̀ ọlọ́run sàpadà sàánú mú sàpadà ráwọn ọmọ ìsírẹ́lì kó kú lẹ́yìn ìta lẹ́yìn ìfẹ́ra ọ̀nà ọlọ́run ti bá wọn ṣètò yẹn ẹ̀yọ̀ kù ní òlu yẹn o síra ọ̀nà tó náà yọ o bí àrùn náà ń kó wọn lọ wọ́n ń kó wọn lọ wọ́n ń kó wọn lọ wọ́n ń kó wọn lọ wọ́n ń kó wọn nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ee wàhálà rẹ èèmọ̀ rẹ fíráùnà ti tají àwọn ọmọ ogun rẹ̀ ó ti kó wọn wọ́n ti kẹ́sìn wọ́n kó ràkúnmí wọ́n kó gbogbo ọjọ́ bí máa ń jà wọ́n ń bọ̀ lẹ́yìn bí ìgbà tó yẹn rí tí ó pa tó tọ́ nígbà ní

ọlọ́run ọba yẹn náà sì rí òun lọ́ba tí ó máa sọ mi ọba wá ń jẹ́ kó yé ànábì Musa alẹ́ ìsàlátù àsàlám ìrẹ́ Musa ọ̀yá mú igi ọlọ́run fún Musa ní ọ̀pá sórí àfa kan bí ọ̀pá Musa kọ̀sọ́pá Musa láyé ẹ èèyàn jẹ́ Musa Musa wà ìwé ànábì Musa ti lé lọ́wọ́ òkú ọ̀run ni àpàdé ọlọ́pàá amúnsá lòun fi ń ṣiṣẹ́ ìyanu ọ̀pá amúnsá kọ ọ̀pá èṣù ọ̀pá ìjẹ̀nu àfọ́ ọmọ ọ̀pá amúnsá ọ̀pá ọ̀yá ìtọ́nà ọlọ́pàá ti ọlọ́pàá á nìgbẹ́ ẹni èṣù náà ni ọ olùlọ́pàá ẹni èṣù máa fọ́ra yín lọ́jọ́ àná náà. ọ̀pá amúnsá yẹn àmì ńlá ni sórí omi báyìí àwọn tó ti tẹ̀lé wọ́n méjìlá ọlọ́run wá ní kí musa ó fi ọ̀pá na òkun pupa musa bá ti nà ó sì pẹ̀ sí méjìlá ó kú sí mélòó àyà wọn ti já pé inú omi táwọn ọ̀tẹ̀lì omi sì là wọ́n sì wo ilẹ̀ ilẹ̀ omi báyìí wọ́n sì wo igbó wọ́n wá kó sínú omi yẹn wọ́n wá tẹ orí ilẹ̀ ilẹ̀ kọjá gbogbo wọn kọjá tán báyìí òun ni síráwọ́n àtàwọn èèyàn rẹ̀ dé. Ah! nínú tafsir wọ́n ní gbogbo àwọn ẹsẹ̀ ràkún mẹ́tàwòrán fídáwọn àtàwọn èèyàn rẹ̀ ẹ̀ eh, wọ́n mú dìgbé ah, àwọn òde kó lu omi yìí o ah, àwọn ọ̀lọ́ mú ṣẹlẹ̀ rí mójú ọ̀nà ń ojú ọ̀nà méjì láwọn èèyàn mú sánà ń ọlọ́run jómi mi wọ́n omi ṣe kí ni tó o bá fẹ́ mọ ń pèsèlè ṣúrẹ́tù yúnúṣà kùránì orí kẹwàá lọ́lọ́run ọba ti sọ díẹ̀ nínú ohun tó ṣẹlẹ̀ yẹn kí ni ń tó ṣẹlẹ̀ só orí mú ìrẹ́ eh, ọlọ́run lórí gbọ̀ngbọ̀n tí wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run fún tí ò wá gbọ́ nígbà tó wá di pé wọ́n débi omi tó pín sí ọ̀nà méjìlá kí wọ́n kó sínú omi pa omi parẹ́ mọ́ wọn lodò bá gbé wọn lọ gbogbo wọn wá lẹ́kọ̀ọ́ òkú fíríàwó náà ń bẹ ní mùsíọ̀mù wọn ní Egypt lónìí gẹ́gẹ́ báwọn tó lọ bẹ́ẹ̀ sọ fún wa. o ti ń sùn o ti ń sùn jama àwọn èèyàn yìí tí wọ́n jọmọ ogun fíríàwó náà àti fíríàwó náà wọ́n wá lẹ́kọ̀ọ́ lórí omi kó tó di pé wọ́n kú tán náà wo ohun tó fẹlẹ̀ nígbà tó wá di pé fíríàwó náà ni pé àwọn ti fẹ́ tẹ̀lé sínú omi ọlọ́run ni wájà àwọn bá ní ìsọ̀rọ̀ ìlà ìbáhárà wọ́n á ti bá àwọn fèrè àwọn ìwájú odò bá fẹ́ àwọn wa ọlọ́run ìjọ Musa àwọn bá ní ìsọ̀rọ̀ ìlà àti jẹ́ kí wọ́n kọjá odò yẹn àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n bá tẹ̀lé wọn ní ti òjòrò ní ní ti ọ̀fà àwọn ọ̀pá yín ti ń jẹ́ àtà ìdá àdìrákà olúgbọ́rọ́kù tó fìdí kó mi fẹ́ gbé wọn mi tán wọ́n á máa wo ṣé orí gbogbo àwọn pásítọ̀ tí wọ́n ń ta àwọn èèyàn jẹ gbogbo àwọn ẹlẹ́bọ nígbà tá a bá fẹ́ fún wọn wà lódodo òdodo yìí ṣe é gbàmọ́. abẹ́fàlùkù kí ni tí ó padà fẹ́lẹ̀ abọ́bùlá abdulaziz sọ́ǹkan tá à ń sọ lọ kí ni tí ó padà fẹ́lẹ̀ nígbà tó di wípé fíríà ó lẹ̀ wá fẹ́ kú ó wá rò pé òdodo kìlẹ̀ ó ní láìláha ìlàlẹ́ẹ̀dù kò lè sọ pé láìláha ila àwọn àbọ̀ onífẹ̀sì wọ́n ní tí fídáwó náà níbi tó lọ ńlá àánú dé wà láì tó bèèrè lọ rí láìláha ìlàlá ó pè tó sì wà látẹ̀lé ọlọ́run bòrí ìlú fún àdìgbà náà ṣùgbọ́n náà ló rí pé torí ìyàdí ọjẹ́ torí ìyàdí ó kí ni tí ó jẹ kí ni tí ó ṣẹlẹ̀ sóorí kí n tó tún àárín ìtàn Musa bẹ́lọ̀ ni tó o bá rí pé àwọn ọ̀tá rẹ kan wọ́n ń dọ̀ láàmú o sì fẹ́ wí ni wọn máa bẹ́lọ̀ ìwọ ọlọ́run àwọn ọ̀tá mi wọ́n jẹ́ lágbára lórí Musa wá ń ọba rọ́bà na ìwọ ọlọ́run ọba wa ìnẹ́ka táìtà àwọn iná táwọn wa aláhùn fẹ́lá àyà àti ìdúnìyà lù à ń rọ́bànà tunisa àlà àmúwálìhìm wàṣídúdé àlà àkọlóbe fọ́lá tó mìnú hàtà yàrọ̀wò làzà bàlálì sọ́ra gbàdì mọ́ta ti nǹkan kí bẹ̀ nǹkan ṣe kí ni ṣé orí àwọn tó lówó lọ láyé wọ́n fowó yapọ̀ lọ tó o bá di sọ́ọ̀tì kan bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ yín torí pé wọ́n lọ́mọ ẹ̀jọ́ torí pé wọ́n lówó lọ òjì ẹ̀sùn mọ́ ládùúgbò wọ́n ń sọ gbogbo àwọn èèyàn di kìkì wọ́n tún bá àwọn èèyàn lọ tọlọ́pàá ọwọ́ abẹ irú àdúrà yìí àwa máa ń lò ó kọ̀ọ̀takùtọ̀ lọ àdúrà kùránì ni rọ́bà nanu kùránì ni ọ máa fà sọ pé wọ́n lọ ìwọ ọmọ yìí nǹkan kan bẹ̀ bó ti wà nù kùránì ọkà kó o fi o fi wọ́n torí pé wọ́n lọ́mọ ẹ̀jọ́ wọ́n torí pé wọ́n lówó lọ wọ́n torí pé àwọn kọmíṣánná àwọn mínísítà wọn wá ṣọ́ọ̀ṣì wọn ìwọ ọlọ́run bá níbẹ̀ wàhálà tiwọn àwọn ọmọ ìjọ wọn kọ̀yìn wọn síra wọn ṣọ́ọ̀ṣì wọn olè jí ó jóná tójú bá gbé páànù ẹ̀ lónìí ọ̀dà owó lọ́la ẹ máa tó tọkọ́ ó jóná lọ́tọ́la tó bá dìjọ́ mẹ́rin fífẹ́ làwọn ìyàwó ọbẹ̀ tó bá márùn ọmọ méje ọmọ àkú tó bá mẹ́fà kí àwọn àwọn obìnrin aboyún ọmọ bímọ sá ìwọ òní sọ pé ọlọ́ọ̀mọ tí ó ti fẹ́ ọlọ́ọ̀bà máa dẹ̀ wàhálà ṣọ́ọ̀ṣì ọba sí kí ni ọba tú orí ṣọ́ọ̀ṣì tí wọ́n tàkó mọ́sálásí ń jẹ́ òní jẹ́mọ́ adébíyí musa lọ́bẹ̀ẹ́ lọ́gbẹ̀ẹ́ wọn náà gbogbo owó wọn yìí ọlọ́run bá ní gba owó lọ́wọ́ fíráwọ́ náà bá ní lọ́lá lọ́wọ́ ẹ̀ ẹ̀mí wọn kọ́ wá lé kọ́jọ́ pé ká mọ̀ lè gbà wọn lọ́ọ̀ ń gbọ́ tí wọ́n èrìyà nígbà wọn ríyà lóòótọ́ wọ́n bá ní ah kọ́lá àmọ́ntù onílẹ̀ ni mo ti àgbọ̀ ọlọ́run gbọ́bà yìí mo ti gbàgbọ́ ọ̀nà wú láìlá ìlàlẹ̀ bí àmọ̀nà ti fi yí bà náà ìsọ̀rọ̀ yìí là láìlá ìlàlẹ̀ bí àmọ̀nà ti fi yí bà náà ìsọ̀rọ̀ yìí là láìlá ìlàlẹ̀ bí àmọ̀nà ti fi yí bà náà ìsọ̀rọ̀ yìí là èmi náà gbà pé kọ̀sẹ́ńtọ̀ yẹ ká máa sìn àfọ lọ́n ọba tó já sí fáwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n gbàgbọ́ wà mí náà mùsùlùmí èmi náà jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí tàbí sọ bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ ìrẹ̀ ọ̀rẹ́ àtẹ́kọ̀ọ́sẹ́ tọ́mọ tí ọ̀dà nígbà tó lọ́wọ́ fẹ́ parẹ́ ó ti mọ̀ kéèyàn jẹ́ mùsùlùmí ó rí pé tí fídáwọ́ náà sọ yìí ó ṣe tọ́lọ̀ one oh two tọ́lọ̀ sọ pé yá àyù àlẹ́bí á ìtẹ́kùn wọ́n sílẹ̀ ọ̀nà náà pé èèyàn ò gbọ́dọ̀ kú àti kọjá mùsùlùmí ìlàsẹ̀sọ̀ gbogbo kírísítẹ́nì ayé ẹ̀ wá gbà síláàmù àwọn tó jọ̀gá nínú ọ̀tá ọlọ́run gan mọ̀ wípé ìsìláàmù lọ́nà níjọ́ tí wọ́n fẹ́ kú wọ́n gbà síláàmù ṣùgbọ́n síláàmù wọn ò wúlò fún wọn kò lè wúlò torí bẹ́ẹ̀ ni tó bá ti ń kọ̀ọ̀kan kọ́ tó lóun fẹ́ gbà síláàmù ó ti gbó

tí wọ́n bá fẹ́ èèyàn ń kèfèrí lọ́dọ̀ ẹ àbẹ̀ náà ni pé tí ti lọ́dọ̀ ọlọ́run wọ ló ní pọ́blẹ́mù ìwọ tí wọ́n pè ní náà wá sọ ṣe tó ń di lọ́jọ́ ní ní kí ni mò ń ṣe tó di wọ́n ní mo fi tí bí jẹun di ní ìdí kèfèrí wọ́n mo mú ìtọ́jú tó o bá jẹ́ lọ́dọ̀ ọlọ́run ni ojú ọ pàtàkì sí ọ ẹ wo kíra ọ̀nà tiẹ̀ kí ló pera rẹ̀ jẹ́mọ́ wàhánà mílẹ̀lì mùsùlùmí ó ní mùsùlùmí ni mí ọlọ́run ni wàhántà mílẹ̀lì mùsùlùmí kèfèrí sí ni wàkóńtà mílẹ̀lì mùsùlùmí ara àwọn òbílẹ̀ jẹ́ kèfèrí ni ọ. tòkọ́ ti short jẹ̀mọ́ kíra ọ̀nà bá parẹ́ ẹwà ọmọ Ísírẹ́lì tọ́lọ̀ ń so ti ọjọ́ wọn lọ́wọ́ ọkùnrin àwọn náà àtìgbà náà náà ti pọmọ ọkùnrin mọ́ àtìgbà náà làwọn ọmọ Ísírẹ́lì ti bí sí tí wọ́n ń pọ̀ sí àtìgbà náà àwọn ọmọ Ísírẹ́lì torí bàbá tí fíráwọ̀ náà ṣe ni pé gbogbo fẹ́kọ́ bá ti lé nínú òlu ẹfẹ́ gbẹ́kànga ẹfẹ́ kọ́sálángá ẹfẹ́ fọ́ àpáta àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n ṣe ẹfẹ́ tìmọ́tò àwọn ni wọ́n ṣe àtìgbà náà náà ti fún wọn níṣẹ́ líle ṣe mọ́ àtìgbà náà náà ti pa àwọn ọmọkùnrin wọn. gbogbo tọ́lọ̀hún ọba wá ṣe fún wọn yìí tọ́lọ̀hún ní àwọn ọlọ́run la wá ṣàánú yín àwa láyé lọ́wọ́ ọ̀fẹ́ra ọ̀nà. يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم ọlọ́run ní fíráwùnà wá ń pa àwọn ọkùnrin ní ọwá ń obìnrin sí á nínú tí fíráwùnà tó yà dánwò ńlá wà ní farakun náà bí kòmò lè bá àárọ̀ àlàyé tá a wá ṣe tọ́lọ́ ọlọ́run bá wá ń sọ láyà àti tì nígbà táwọn ọlọ́run tá a wá mú odò tá a pín ọmọ ìsírẹ́lì tẹ́ ẹ ìbílẹ̀ na-aba ka yín lọ́nu odò tó tó pa na yànnàyànnà tọ́jà yín ya. odò ìran Ísírẹ́lì parẹ́ nìyẹn àtúwà ńlá wa wàyí ti na ti kúmùlùbà àrọ̀fà àǹjà ìnáàkùn wà á bọ̀rọ̀kùnà àhàlà fèrè na wa à ń tọ́ ń tẹ̀wọ̀dó. ọlọ́lẹ́yìn mo mo mụ okwu pupa mo wá ọkọ rẹ tó dájú pé fàǹfàlákọ̀ fàkáàánà kó olùlò fèrè kí n ta tọ́ òde láàbí. níbi tọ́lọ̀ ọba wá ṣe dé ìkọ̀ọ̀kan wá dàbí àpáta ńlá tọ́jọ́ sí pẹ́pẹ́ èèyàn bíi twenty bá bẹ́ẹ̀ kọjá èèyàn bíi two hundred yìí wọ́n ó ṣe ni wọ́n á kọjá ń bẹ̀ sọ̀rọ̀ tọ́lọ́ bá jẹ́ méjìlá tọ́wọ́ á jẹ́ tínríntín tí ọ̀fẹ́ ìdíbi ọ̀nà fáànù yìí lọ wá ń pẹ́ kọ́lọ́kọ́lọ́ ó lè jẹ́ pé wọ́n á wọn ní tí fẹ́rẹ́ àwọn ó fa iná kùn àwọn àtúnlà yín lọ́wọ́ kí fídáwọ́nà ọkà ụlọ náà di odò òkú pupa alàyé di kí fídáwọ́nà òkú payé àtàwọn ọmọ ogun rẹ̀ tàwa làwa fi àjẹ wá agbórọ́kọ̀ náà aláfẹ́rẹ́ àwọn ọ̀nà na nǹkan. na Ah, jama kò lè yọ kú orílẹ̀-èdè pẹ̀lú fídíò ọjọ́ ká tọ́lọ̀ ọba ń sọ yé àwọn ti kọjú omi pupa wọ́n wá rẹ̀ pé fún èyí ọmọ ẹ̀wọ̀n jẹ́ ẹ̀dì ló pété ní máa fi ah wàlẹ́ wọ́n lé wàá bọ̀ wọ́n lé wàá bọ̀ wọ́n lé wàá bọ̀ wọ́n lé wàá bọ̀ ah, omi wọ́n wá wo wọ́n wá wo bí àtàwọn èèyàn rẹ̀ bí wọ́n ṣe ń wọnú omi bí wọ́n ṣe ń wọnú omi bí wọ́n ṣe ń wọnú òkun pupa bí wọ́n ṣe ń wọnú òkun pupa wọ́n dá àárín òkun pupa omi bá ṣe kúrò sọ̀ọ̀kù ọba pàdé mọ́ wọn. yé aláwọ̀ akúbárù sórí ọlọ́run tó rì kò tó tí ìtọ́ka tó ń dájú òkú wọn ṣe tó ti

àbèmí àti ẹ mẹ́jẹ̀ ayọ̀mọ̀ Ísírẹ́lì jẹ́ káwọ́ máa lọ́wọ́ kì ṣe pé wọ́n ń ṣàdúrà ń ni pé ara ń a fẹ́ rí kọ́lẹ̀kọ̀ òun ni ká mẹ́jà sí wọn káwọ́ ó gbìyànjú ká máa tẹ̀lé tọ́lọ́hùn tànábì ó gbìyànjú kárí pé ń à ń sí ó gbìyànjú ká aláyà nǹkan kí làwọn bàbá wa Muhammad bonu sọ́ọ́lì àlùfẹ́lẹ́ wọ́n ní mí fà wá ìdìlà àyà wọ́n ní ara àǹfààní sáárì dìmú nínú àyà yìí òun náà ni mọ̀nà sàbátù kọ́ọ̀lì yìí tààlà wáyé tí farọ́kù náà di ọmọ ìbáharọ̀ wọ́n ní pé ìbámu àyà ọlọ́run ọba yìí lìmọ́ kọ́pùlà ò sí ń tọ́ sáájú rẹ̀ náà irọ́ ó fojú ẹ̀ jí gbàgbẹ́ kí ló fà bàbá ni wàzálìkà ànáwó làmà dàkàrà lọ́wọ́ subhanahu wa ta'ala tasallutọ̀ àlì fìràhánà àlẹ́yìn nígbà tó ọlọ́run sọ báwọn èèyàn fìràhánà tẹ̀jẹ̀ kàbálà ọmọ Ísírẹ́lì lérí ó tún wá rán wọn létí ibùdé sí àwọn èèyàn yìí di nd wọn àwọn tí wọ́n jẹ gàba wọn lórí lánàá àti pọ́lọ́ ọba lọ́tẹ̀ wọn rí àti àwọn ọmọ tí wọ́n tẹ̀lé fẹ́ráúnà. Ìyẹn lọ́lọ́mọ bá wá ń sọ ọ́nù sọ́rọ́tù ṣọ́ara, àyà fifty nine pé wàwọ́ fúnná ábà ní ìsọ̀rọ̀ ìlà. Àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń pa àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń lò ẹrú àwọn làwa fi ṣe àrólé lórí ilẹ̀, àwọn wọn ó jogún yẹn. Wà mí ara àǹfààní àyà yìí, lọ àwọn orí tó ṣe fún wọn lọ́kàn ọ̀jọ̀ kan àáfàá lélẹ́yìí ọlọ́run ọba fi ń rán wọn létí nǹkan méjì ni àti òṣùlù lìmọ̀tìlù wàtàwálù lìmọ̀kúrù ìfẹ́ èèyàn ń fẹ́ ọlọ́run ṣe ń tán fẹ́ fún wọn wọ́n fẹ́ kú lọ́ndà fìràhónà wàtàwálù lìmọ̀kúrù ìtí wọn ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ kán máa pa wọn wọn àfẹ́ kán máa lo àwọn bí ẹrú wọn àfẹ́ kán máa gbé àwọn nǹkan tó bá ti kọjá àtàwọn fún àwọn gbogbo eléyìí ọlọ́run làwọn níbẹ̀ bákan náà ọlọ́run tó wá pa ọ̀tá àwọn rẹ ara tí wọ́n fẹ́ náà nìyẹn ọlọ́run ọba àlejò ọlá tó ṣe bẹ́ẹ̀ fún wọn wà mí ní nínú àwọn àǹfààní tá rí nínú àyà yìí bayanu ta'ala ala shay'in ọlọ́run gbogbo nǹkan bàbá ní eléyìí ni orin tó romi kọjá pé ní omi tá a mọ̀ pé iṣẹ́ ẹ̀tọ́mi ni kómi ọ́ máa sàn àdíbẹ̀ ẹ̀kọ́ ni ṣé àkómi máa sàn ni omi tí wá ń sàn yẹn lọ́lọ́run ọba wá pa láṣẹ pé ìwọ omi tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀yá la ẹnu fẹ ẹnu ọ̀yá pín ẹnu rẹ omi fàǹfàlákọ̀ pàkánà kó lò fẹ́rẹ́kẹ́ ń ka pọ́ùdì ràhùn omi wá yanu. jọba ẹ̀gbọ́n tó lọ sọ yìí o sọ pé ìtí ń sàn lọ kọ̀rọ̀rùn ká ní kó tó wá kájọ kó wá pín sí méjì ṣùgbọ́n nínú àti ni kò mi ó pẹ́ ó sì fẹ̀ àwọn àlàfo tó láàrin ẹ̀ dàbí òkè Allahu Akbar. nínú àwọn nǹkan míì bá a tó gbọdọ̀ gbọ́yé nínú

wa wà ya ń dúró ní mímọ́ sí láàrin jẹ́mọ́ ìgbọ́n tá à ní yé o ọ̀tá rẹ tó orí tọ́ta rẹ ni lójú ayé rẹ ọlọ́run ti gbọ́n parẹ́ wà láì orí ńlá ni èèyàn tó wá wò báyìí ṣe ah, bí ilé ìsinmi ó lè kan ọbẹ̀ rọ́ọ̀bù ẹ lójú ọ̀nà ó ti gbowó rẹ ó ti gba gbogbo bóyá tó ìyàwó rẹ sórí ló ti ń tú ṣòkòtò báyìí ló ti ń tú ṣòkòtò báyìí wàlẹ́ ọkẹ̀ mórí lọlẹ̀ ọba mórí lọlẹ̀ ọba mórí lọlẹ̀ lọ́ba ń pọ ẹ̀bẹ̀ ọba ń kọ bí àkùkọ ọba ń tàkìtì ọba ń forí lọlẹ̀ ó sì wàlẹ́ lójú ayé ìwọ bá ọkàn máa sọ kó pé irú kí lélẹ́yìn lójú ayé rẹ ẹ tọ́fẹ́ báyàwó rẹ ti sìnà ọ̀wálẹ̀ ríyàwó rẹ bá ti sìnà kòròwó rẹ kó lọ ààfàlẹ́ ah, orí ńlá ni àbáwọn ọlọ́pàá náà bá dé náà bá dàbà bolẹ̀ ló fẹ́ tú lẹ́nu ibi ó fi ọlọ́pàá tó gbàgbó pùsà náà jù bá bu nìbọn bá lọ́pọ̀lọ́ lọ́ gbàdú ẹni ojú ẹ̀ bóde báyìí lọ́nu ẹlẹ̀ pé oró lọ́ bá gbàbẹ̀ ó ti wò báyìí pé ẹ ẹ tó fẹ́ ta mí ní ìsìn wà lẹ́rù orí ńlá ni gbogbo àwọn ọ̀tá wa ọlọ́mọ ẹ̀bí ajẹ́rí wọn. bàbá ní wàmí ní a nínú àwọn àǹfààní tá a rí dì mú nínú ááyà yìí ètò wù bá ní Israila fa inna bá ní Israila máa hábi ní àmìlà àbímẹ̀ kánú nínú aṣáàdì náà fi tùbíyá náà wọ́n tẹ̀sí bí ìbá lè rọ́ṣọ wọ́n fi kìdára ní ìdára sí là bàbá láàrin báwọn ọmọ Ísírẹ́lì tọ́ọ̀dù ni wọ́n agbẹ́rùgbọ̀nrí ní pẹ̀lú eré ńláńlá tó lọ́ọ́ ṣe fún wọn yìí wọ́n tó gbẹ́rù gan rí wọ́n tó ń pe àwọn ànábì ọlọ́run nírọ́ wọ́n tó ń fàyà kókó nà kí wọ́n máa sin lọ. wà mí a bàbá nínú àǹfààní sára tó rí dìmú nínú àyà yìí anna Allah ta'ala sàkírà mi ń fẹ́ra áwọnà àìsù àlákàwù bìjí sì máa ká nà yàtọ̀ sákírù bìyí gbọ́n tí mo sọ́njú ní bàbá sọ̀rọ̀ bàbá ní ẹ máa wọ ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọlá ó rọ àwọn odò fún fìrì àwọn náà sóti yá àbí òye irú nǹkan tí náà fi ń proud tó fi ń tó fi ń yẹn ṣe yàn ń dá òye òun náà lọ́mọ ń wá rọ fìrì náà fún nǹkan yẹn náà lọ́wọ́ apá fìrì àwọn rẹ̀ níbo ni ti ń sọ pé ó ní yá kọ́ mi ẹ̀yìn ni

olórí burúkú bí ẹwí débà nàbí ọlọ́run sọ̀rọ̀ ààrùn odò yẹn ìwọ oúnjẹ lọ́nà ọ̀dà odò náà láti pọ̀ rẹ náà lọ pa síra ọ̀nà rẹ owó rẹ tó fi ń pa odò ó lè jẹ náà ní ọ̀pọ̀ rẹ ìyàwó rẹ tó fi ń pa odò jẹ pé náà sábà fi kú rẹ ọmọ rẹ ti ní ó ti sábà fi kú rẹ mọ́tò sábà fi kú rẹ ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe ìyànda abẹ́lọ́ ọlọ́run jẹ́ akú mùsùlùmí òdodo tí wọ́n lọ́mọ àlìjẹ́ náà mọ́ sí wa ní ọmọ náà ibi ìyìn àádùn nínú ọ̀sẹ̀ sí ìrìn ní oṣù tẹ̀lé ọ̀dọ̀ tó bá di ọ̀la àtọ̀ máa tẹ̀síwájú kọ́lọ̀ kó sí alọ́mọ àdìjẹ́nà kó sí alọ́mọ kọ́mọ́ sí alọ́mọ náà kọ̀mọ̀bọ̀ di márùn ní ní àdì síbẹ̀ náà tó wọ́n lọ ẹ̀jẹ̀ ọlọ́jà lọ́dọ̀ ìkọlù lọ́wọ́ wa ọlọ́lá ọlọ́wà náà wá sá ọlọ́wà náà